ọlọ́run má jẹ́ àṣàgbákò ọlọ́run má yẹ kí àgbákò tọ́ sí wa ṣe rí àgbákò ayé àti ẹ̀mí àìṣerere òun ni kó lọ́ọ́ máa jàfẹ́tọ̀ ọ̀tá ẹ̀ ṣe rí tó bá jẹ́ pé ọlọ́run ṣí ọ̀pọ̀lọpọ̀ lójú ẹ̀mí ni wọ́n á dá ọ̀tá wọn mọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tí mo rí nígbà tí election àwọn president tó ti lọ yìí ẹgbọ́n mi ó jẹ́ kó yé mi wípé ọ̀tá lọ̀tá máa máa jẹ́ mo wà nínú àwọn tó ń sọ pé ó yẹ kí president kó yan gbá kó yan àwo ǹjẹ́ mọ̀ pé èèyàn kan ṣoṣo tó yàn sí sensitive position tí ò kì í ṣọmọlú ẹ̀ wàláì ó kó wa sínú ìdààmú ayérayé ni nígbà tó rí mi ò burú tẹ́lẹ̀dá mi ò gbàbọ̀dì táyé mi ò bàjẹ́ pẹ̀ lọ́jọ́ orí mi ní ìwọ tí wọ́n fi sí ipò tó wà sensitive tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé ó dẹ̀ bàjẹ́ màá wá tẹ̀lé ẹ àbí màá tẹ̀lé candidate tí mo mọ̀ pé ó wá látọ̀dọ̀ ẹ tá a bá pẹ mọ́nu látàsínú làṣà ṣáà mọ̀ pé ó ẹ mọ́lẹ́mọ́ lọ ni wọ́n ní eégún atiro wọlé èèyàn atiro jáde ta ni òṣà mọ̀ pé eégún atiro tó wọlé lèèyàn atiro tó jáde ẹ rò pé gbogbo èèyàn lọ́pọlọ wọn dọ̀bálẹ̀ béèyàn bá ṣe máa tó láyé ló ṣe máa wùwá ṣe bẹ́ẹ̀ tán kí lorúkọ ẹ̀ ẹni pé màtíríà wà èmi ò gbọ́ níbi tó ti ń change owó ní few days to election mi ò tí ì gbọ́ rí gbogbo àgbáyé ẹ wá ní màtíríà wà nígbà tẹ ba gbogbo ẹ lójú jẹ ẹni màtíríà ò sí mọ́ wọ́n gbé yín lọ kóòtù kóòtù ni ó dá o ẹ jẹ́ kí wọ́n máa náwó yẹn ká tó wí ká tó fọ ẹ̀dẹ̀ mú owó ẹ̀gẹ́ wẹ́wẹ́ ṣe mọ bẹ ṣe báyé ẹkọ́nọ́mì nàìjíríà jẹ́ ṣe mọ bẹ ṣe báyé mẹ̀kúnnù jẹ́ ẹ lọ sí ọjà kẹ lọ wo bí ọ̀gẹ̀dẹ̀ ata tòmátò bí gbogbo ẹ ṣe ń bàjẹ́ tí kò bá sí cash báwo ni ọrọ̀ ajé wa ṣe fẹ́ lọ àwọn tó fẹ́ ta pure water àwọn tó fẹ́ ra pure water àwọn tó ń ṣe petipeti trades ẹ successfully báyé wọn jẹ́ even àwọn tó ń ṣe big business ẹ báyé gbogbo wọn jẹ́ owó ẹ wá lẹ ní candidate tí ò bá sí kórí àwọn ẹlòmíì ti gbàbọ̀dè ó yẹ kán lẹ́yìn lóko pa ni ibi tán bá ti gbọ́ orúkọ yín ó yẹ kán lẹ̀ yín lóko pa ni borí ọ̀pọ̀lọpọ̀ ti gbà bọ̀dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti fẹ̀tẹ́lẹ̀ wọ́n palàpalàpá nítorí wọ́n ṣe máa jẹ́ nínú ayé náà náà ṣe ń hùwà ṣùgbọ́n èmi wàláì mo ní ọpọlọ mo gbọ́n nínú mo gbọ́n lẹ́yìn fún pé wọ́n fi sí sensitive position ẹ̀dẹ̀ hùwà ìkà báyìí fún wa ṣe rí ẹni tó ń bọ́ kò lè mọ tá à ń sọ gbogbo àwọn tó wà nílùú òyìnbó wọn ò lè mọ nǹkan tá à ń sọ gbogbo full housewife kò lè yé wọn ẹ lọ bẹ̀rẹ̀ ayé lọ́wọ́ àwa tá à ń ṣoko ẹ rí pé ìgbà tẹ́bẹ̀ sí ṣe gbogbo parazi ṣé mo bá yín dá sí ẹ ń sọ pé tóge tóge gbogbo ẹ̀dá tó lọ́wọ́ sí tóge ló máa padà ṣẹ̀sìn ẹ sọ̀rọ̀ nípa aláboyún tó kú tọmọtọmọ sínú ódọ̀pù ńgbà tá a lọ dúró sí tógate ẹ sọ̀rọ̀ gbogbo police station tó ń sun ẹ sọ̀rọ̀ gbogbo ẹ̀mí tí wọ́n pa àbí ká máa wá ṣe dírámà ká máa bàyàn lórúkọ jẹ́ ọlá wípé làákàyè wa òkun tó ní tí làákàyè wa bá kún ó ní ohun tó yẹ ká sọ ká fi ṣí ojú báyìí la ṣe fẹ́ rìnrìn wa a for the fact wípé nitori selfish interest in your ṣoṣo ó dẹ̀ bà economy je, ó da gbogbo wa sí hílàhílo ṣe rí owó tí wọ́n gé yẹn wọn ò lè print owó yẹn padà in the next five years in the next few months ẹ gbọ́ mi in the next few weeks ẹ rí bí àwọn èèyàn ṣe máa máa ṣubú tó máa máa kú nípasẹ̀ ebi nípasẹ̀ ìrònú pé kò sówó nípasẹ̀ pé ọmọ ò lè lọ skul mọ́ nípasẹ̀ pé kò sóúnjẹ mọ́ nítorí pé wọ́n kọ́ and trust just one office yín lọ́wọ́ tán bá wá and trust odidi state or federal àbí local government yín lọ́wọ́ kí lẹ máa wá ṣe ẹ mọ̀ pé gbogbo wa kọ́ lórí wa burú gbogbo adẹ̀kọ́ la wáyé wá wòran ẹgbẹ́ wa Sanwó-Olú ni ẹ filẹ̀ tó wà yìí àwa Yorùbá ta ní facing beach because yes I have facing beach as well I have beach me and my husband a ní beach àwa Yorùbá ta ní beach tá a rà á commercial use bí òròpá tó bí òròpá tó ten ninety five percent of property facing beach are owned by Igbo people. Am I communicating now? Let's talk about warehouse. When we talk about warehouse àwọn company bóyá ní kọ̀ńtínà ẹ fẹ́ já ẹrù ẹ fẹ́ ṣe gbẹ ẹ fẹ́ ṣàwo who owns ninety eight percent Ibo people who imported furniture Ibo people who imported materials Ibo people èmi àtàwọn mọ́mì mi kan tí mo bá nídìí iṣẹ́ aṣọ àwa kéékèèké kan tí àjù five percent nínú hundred percent la máa ń lọ sí òkè òkun lọ kó aṣọ wá tẹ́ bá dé abá Ìgbò ti ní factory tí wọ́n ti ń ṣe aṣọ Lagos State wọ́n ti àwọn tó ń ṣe aṣọ ní Lagos State ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti kó lọ sí Ghana because ó dàí pé kò fẹ́ dáa fún ẹ̀yin kan tí ẹ̀ mọ̀ páyé yín ti bàjẹ́ tẹ́ ẹ̀ ń rìn kiri tẹ́ ẹ̀ ru ọpọlọ yín. nítorí pé ohun tó wà lẹ́yìn ẹ̀fà ó ju lọ tí ẹ̀ bá fẹ́ kí n ṣépè sínú ìṣẹ̀dá yín leave me my enemy is in severe pains already knowing fully well that everything has been taken from me and it wasn't forcefully taken ṣé yíbo wá sẹ́nu ọ̀nà mi láti wá gba ẹ̀tọ́ mi àbí yíbo wá sí ẹnu ọ̀nà yín láti wá gba ẹ̀tọ́ yín because we were lazy we were bunch of ika why igbo people are investing their time their money we were busy investing our money and our time to investigate successful ones among us. Imagine the amount of money some people on Facebook spend to get information about Ọ̀jájá to get information about Lizzy Anjorin to get information about Alaafin to get information about Wasiu Ayinde to get information about successful Yoruba people you know how much they spend eh do you know that they need to oh, oh no do you know that they need to contact mortuary to know where they bury my own mother wọ́n ní láti pe ibi tí mo sì yá mi sí paragraph tí mo sì yá mi sí bí Yorùbá ṣe ń invest energy wọn nìyẹn àti owó tó wà lọ́wọ́ tiwọn now ẹ jẹ́ kí n máa kà lọ sí ẹ̀dẹ̀ ẹ máa dé o now ẹ máa dé o ṣé wọ́n ń dé ṣá ẹ máa dé mò ń bọ̀ mo dídí jọ̀ tẹ̀ síbì kan èmi mò ń bọ̀ mò ń bọ̀ o. about shops in Lagos. Let's talk about shops in Lagos. Iyaba was owned by Yoruba people. Kó tó di pé nǹkan kan ṣẹlẹ̀ sí. After tí ọjà yẹn jóná, eighty five percent shop in Yaba is owned by Igbo people. Yaba is being owned owned by Igbo and Hausas. True or false? Yaba is being owned by Igbo and Hausas. Let's go to Eko Idumata. They buy properties in Eko Idumata, which is normal. They pull the property down, they rebuild the property, When they rebuild the property, Igbo people buy the property. As at today, Timi mi ò bá ṣe mistake, do not judge Lagos by number of people that speak Yoruba. Judge Lagos by numbers of people that are making impact in Lagos. Tí o bá ì tí ì mọ̀ tẹ́lẹ̀ kó A Èkó matter, statistically is being owned by Igbo now, not Yoruba anymore. Now go to Apapa tin can. Who are the people after the import and export? Now tell me twelve ten Yoruba people that are into importations. Mention them for me. Measure them for me. Give me 10 names of Yoruba people that are into importations. ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́ kan ẹ wá ń rìn kiri bí ìgbóná ẹ̀yin tógun ti jà tógun ti wọlé tọ̀ tí ò bá sí ọlọ́run tí kò fẹ́ fi wá ṣe ẹ̀sìn tán tó ní kí Tinubu wọlé kí làbá máa wí kí làbá máa sọ tí ò bá sí kórí yín ti burú bí orí eégún tó ń léwèrè kéèyàn tó lè sọ délé kó náírà kúrò ńlẹ̀ tó dẹ̀ lọ fi sísọ́ọ̀sì ge ọpọlọ yóò sọ fún yín pé wọ́n ti print owó mi tí wọ́n fẹ́ dà síta tó bá jẹ́ pé wọ́n wọlé ìlú ọlọ́wọ́ oníjó dáa fún gbogbo yín tẹ̀ ní Yorùbá lára tẹ́ẹ̀dẹ̀ jẹ́ yorùbá mi ò ní issue pẹ̀lú Ibo Igbo people can never offend me láyé because they are doing their business. oorun yẹn ń ṣe jàre oorun yẹn affect mi jẹ́ ká gbé lọ síbẹ̀ hmm. yẹn. Tẹ́lẹ̀ gbóòrùn yẹn wà bíbá iná àbí òkè tó pọ̀ tí mo bá bu èpè fún ìyáláyà yín ẹ ní bọ́m̀bẹ̀ tẹ́ máa fi kú. ń bọ̀ wẹ̀jọ̀. wo ọmọdé ìlú yìí àbí kí la ní kó ṣe ni tí ò ṣe ni ta mẹ́sẹ̀ méjèèjì ta ṣanlógún kí la gbé kí la fà kí la gbé kí lẹ jù kí ló dé tẹ ṣe change owó mọ́ wa lọ́wọ́ ní die minute to election má jẹ́ kó fẹ́ sí kínní yẹn èmi ní gbé síbà yí orí ẹ̀ why do you change the money few days to election changing of money kí ló ní ṣe pẹ̀lú Tinubu àti sanwó ó simple gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn bísínẹ́sì ni tí mi ò dẹ̀ blame wọn. I will never blame Igbo people. They did not offend me and they, they can never offend me. one. ibo ṣe fún mi ibo ṣẹ̀ mi. alright my pipo na di video na una new watch finish so una see wetin happen for inside di video alright my pipo make una let me know wetin una think for di comment section and if una never subscribe make una subscribe so dat una no go miss any latest gist wey i dey upload una bye bye till i come una wey next time bye guys guys my next video bye guys.